ẹ̀yin àkàndé Mújìdá Tọ́láìdé ṣé aṣọ rírán ni mo yàn láàyò. bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ aṣọ rírán ìgbà tí mo ń ṣe àgùnbánirọ̀ tá a mọ̀ sí NYSC ìgbà yẹn ni ilé ìfowópamọ́ tá mọ̀ sí Bank of Industry ni wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú NYSC láti máa ran àwọn agùnbánirọ̀ lọ́wọ́ tí wọ́n bá ti parí agùnbánirọ̀ wọn láti lè ní iṣẹ́ ọwọ́ tiwọn kí wọ́n lè dá dúró kí àwọn náà tún lè gba ẹlòmíì síṣẹ́ so um, organize bíi competition business competition sort of then so like would I call it proposal business proposal of competition like that so mo wà lucky láti jẹ́ ìkan lára àwọn tí wọ́n mú so as at then kò ń ṣe pé mo ti really ní experience iṣẹ́ aṣọ ríran bẹ́ẹ̀ yẹn so but by the time tí a jọ consider pé okay nǹkan wo ni mo lè ṣe tó wà viable tó máa add value and all of that after a whole lot of debates uh, would I call it debate or deliberation now so mo settle fún fashion so because of my determination to make it in this field mo ní láti lọ kọ́ pé okay o mo ti create interest nínú ẹ̀ nìyẹn mo ṣe lọ kọ́ nìyẹn mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní máa rán aṣọ nìyẹn and here we are. Àwọn ìrírí mi nínú iṣẹ́ yìí. Well, mi ti pẹ́ nídìí ẹ̀ o, ṣùgbọ́n ìrírí mi kò kọ́ mi lórí kò kọ́ mi béèyàn ṣe ń relate pẹ̀lú customer nìkan. Ó kọ́ mi béèyàn ṣe ń relate with people generally. And oríṣiríṣi ìrírí mo learn human behaviour like before I came into this business máa ń believe pé èèyàn mi kì í fi ogbara ronú pé èèyàn ń parọ́ but ìgbà tí mo bẹ̀rẹ̀ business mo realize wípé mo need àti wà logical at the same time diplomatic in dealing with people one ni pé another thing tún ni pé mo ní mo tún learn láti although I had that skill before mo learn láti máa ṣọ̀yàyà láti mo máa débí báyìí kì í ṣe pé bí ni mo gbé dàgbà and I have to make customers so màá bọ́ síta ẹ ká sọ sá ọ a mọ aláìka aṣọ tẹ wọ yìí o ó dẹ̀ nice gan ó fàìn lára yín àwọn náà máa ń rán rú ẹ o ẹ̀ẹ́n bó ní ṣọ́ọ̀bù ẹ wà ṣé ó dá mi mọ ní mi ìrántí ojú ẹ èmi náà mọ̀ yín rí sáà and they would just come and that was how I was making customers little by little so àwọn eléyìí tó dẹ̀ tún fẹ́ dàbí pé wọ́n wọ́n rí bákan nínú experiences ni pé some customers can be very dubious ẹlòmíì tiẹ̀ máa gbáṣọ wá tó ṣe pé aṣọ yẹn ńgbà tó ti wọ̀ tó ti da tó tó gangan ti rí fókè àwọn máa ti appreciate aṣọ yìí lára torí pé kò ní owó tó pọ̀ tó fẹ́ àbí kò ní tó nǹkan tí ó yẹ kó san ó lè dédé ju wàhálà tí ò ní túmọ̀ sílẹ̀ kó dédé bẹ̀rẹ̀ sí ní ní pé ẹ wo apá bíbá yìí by the time tó bá fi máa gravitate matter yẹn ẹ̀yin gan ẹ̀yin gan ògo wò ó tó bá yẹ pé kó máa lọ òun ló máa jẹ́ kí ariwo yìí kó stop ẹ wo ẹ má wọrí ètò ẹ má wọrí ẹ jẹ́ kí n bá yín ṣe ìtẹ̀sọ̀ yẹn but as time went on mo me sí ní realize wípé one of the tactics of some customers to avoid taking their responsibility of um, paying up Oh nìyẹn so I developed different strategies like okay tó bá ti wá tá bá ti jọ agree pé price báyìí ni wàá àwọn akọrúkọ ẹ sílẹ̀ wàá sign so that ọjọ́ tó bá dé ìwọ fúnra ẹ̀ wàá rántí pé balance ẹ̀ iye tó jẹ́ leléyìí láláì lẹ́jọ́ nínú and as time went on i started developing the confidence to stand on pé nǹkan tájọ agree lé lórí nìyí and if i fulfil my part you have to fulfil your own too. pàtàkì iṣẹ́ ọwọ́ pàtàkì iṣẹ́ ọwọ́ ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn torí number one ni pé iṣẹ́ ọwọ́ like owó ṣíṣe pé káràkátà gbogbo ibi tó wù kí n bára mi ni at any point and any time iṣẹ́ ọwọ́ mi ni iṣẹ́ tó wá látọpọlọ ni kò ń ṣe pé mo need pé ehm, tí àwọn tí mi bá rà tí mi bá rà later no mi ò sí mbẹ as long as machine mi bá ti wà available i can work here i can work in the north i can work anywhere so and it adds to self worth nísìnyí kí n were educated but mi mọ́ yí padà irun mi ò lè dì aṣọ mi ò lè rán bàtà mi ò lè so tí mi bá rí tí mi bá ti fi certificate mi ríṣẹ́ then i will just be as good as someone tí ò tiẹ̀ lọ school rárá òun so self worth then apart from that ó tún máa ń um, ó tún máa ń jẹ́ kéèyàn lè utilize àwọn resources tọ́lọ́run fún yàn well now mo kàwé nísìnyí but kó ṣe wípé mi ò ní anything tí mo tiẹ̀ lè sọ pé mo lè tún lò as an addition as in something outside education tí mo lè lò láti tún acquire wealth so iṣẹ́ ọwọ́ ó máa ń fúnyàn láàyè láti lè sọ pé èèyàn tún èèyàn tún explore explore resources more. inú dánfó. máyà sọ fún ní mọ́tò kó múra aago mẹ́jọ la máa wọṣẹ́. èmi ò lè jáde. kólúkálùkù lọ wá tí gbogbo èèyàn bá dúró lórí wípé ó dọjọ́ tí opportunity bá wá mi rí kí n tó jẹ́ èèyàn ọjọ́ tó opportunity yẹn gan bá wá tí ò bá ká nǹkan gidi kan mọ́ ẹ lọ́wọ́ ó máa lọ ni so àmọ̀ràn mi ni fún especially ọ̀dọ́ ó ní pé ká má waste time wa ká má waste time wa kéèyàn wá kàn ṣe add value to yourself so that you can add value to others too so and kéèyàn má procrastinate wípé eh, mi lè ṣe ọ̀dọ́ mi tẹ́ bá ní pé kọ́ ilé ah mi láìkẹ́ kọ́ ilé yìí mi láìkẹ́ ó dọ̀tí kọ́ eléyìí and another thing tí mo tún rò pé ó tún jẹ́ discouraging factor fún ọ̀dọ́ láti má kọ́ṣẹ́ ni pé I think before people used to believe that iṣẹ́ ọwọ́ is for people who are you know good for nothing never do else pé àwọn least class of the community ni gbogbo iṣẹ́ yẹn wà fún and all of that but the good news is that tí wọ́n bá máa consider the you know the greatest companies around the world they are doing their products they are products. product mi náà ló ṣe àmà sọ nǹkan tí company mi ń ṣe so if i don't soil my hands báwo ni mo ṣe fẹ́ sọ pé mo fẹ́ hold cash tó nítumọ̀ so my advice ni pé kí àwọn ọ̀dọ́ ká wá nǹkan ṣe ká wá ṣẹ́ ṣe ká dẹ̀ má sọ pé eléyìí ìdọ̀tí ni tọ̀hún ìdọ̀tí ni tọ̀hún kìíní kan ni so àmọ̀ràn mi nìyẹn.